وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عباد الله اعلموا أن الله تعالى لا يأمر بشيء ولا ينهى عباده عنه إلا لأحد أمرين إما لنرى مفسدة أو لجلب مصلحة وأعظم أوامره هو تصفية القلب له وحده في امتثال أمر له أو انتهاء أمر منكر لذلك قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ومن ثمرات هذه العبادة الجليلة هي الثمرة الثالثة الالتزام بكيد شيطان ظلمه وتخلص من شيطانته وتصرفه حكى الله تعالى ذلك عنه قال رب أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين السابعة أن الإخلاص مسبب صرف الظل والفحشاء وفي حقيقة ذلك يقول الله تعالى في قصة يوسف عليه السلام ولقد همت به وهم بها لولا رأى لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء أو الفحشاء إنه من عبادنا المخلصين الثامنة يتضمن محمد القدير بالإخلاص وزورا وثوابا كما في حديث الإمام مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مر رجل بغصن شجرة على ظهر الأرض فقال والله لأوحين هذا عن المسلمين لا يؤذيهم فعرف الجنة أقول ما تسمعون وأن أغفر الله لي ولكم ولسائر المؤمنين واستغفروه إنه لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى أنا أرجو الله سبحانه وتعالى ومن tí ó يقول ní àkókòta wà ní àtọrọ محمد صلى الله عليه وآله وسلم wa alihi àyè máa bẹ lórí àlàyé tó ní ṣe pẹ̀lú àwọn àǹfààní àti àwọn èso tó já èyí tá lè fi kájẹ lára àlèmọ́ ní ìjẹjọ́ afẹnukọ oríṣiríṣi àwọn àlàyé tó ní ṣe fún tó ní ṣe lórí àwọn èrè àti àǹfààní kàlè lára ìlà kí bàlújẹ́ tí bẹ́fẹ́ lọ́wọ́ kápò fún yàn kí bàlújẹ́ tí bẹ́fẹ́ lọ́wọ́ kó sí fún yàn kíbẹ̀ àbálọ ọmọ jẹ́gbé èèyàn kámọ́ sí kí é tẹni tún ṣe jẹ́ rí kámọ́ sí kí é tẹni kọ́mọ́ ọmọ ti dáadáa fún bákan náà bíṣọ́pù ní àlàáfíà wọn ní ọlọ́run tọ́lọ̀ ń gbà á kó dàbọ̀ bá fẹ́ rí àgbéga bá fẹ́ borí àwọn ọ̀tá ìsìlẹ̀ àtàkùn ń gbà wá láyé nínú ìlú táwà gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó mọ òfin ọlọ́run lágbo lé táwà níbi tí a ti ṣiṣẹ́ títí ń wù wá kíkáwò ìtọ́lọ̀ ọmọ lò àjẹ́gbà gbogbo ilé yìí bàbá rán fà ní bí àfikà ní ìkìláàpù nínú ṣẹ́ta bá ń ṣe nínú ẹ̀sìn torí tí ò bá sí ìkìláàpù fún wa kò sí ìkẹta tí ń jó orí ayé tí a bá ń fa nínú wọn tàn án lọ́wọ́ fún wa tí wà kó fẹ́ fún bọ́lá bá ti ń ṣe àwọn orí yẹn fún wa ayé nìkan lórí yẹn ó bá ní wúlò fẹ́ fún ẹgbẹ́ ọlọ́run ẹjẹ́ lọ́mọ àmàdájú níbi ọlọ́run subhanahu wa ta'ala kò ní pàṣẹ dáadáa kan àbí kò kọ aburú kan fáwọn ẹgbẹ́ rẹ̀ àti kó já sí pé lórí méjì ìdí àkọ́kọ́ nínú kó ṣe orí aburú ń níbi nǹkan yẹn tí ọlọ́run subhanahu wa ta'ala fẹ́ ti kó dànù fún wa lóṣù ní amẹ́lì bẹ́ẹ̀ àbí kó ṣe dáadáa àǹfààní kan bẹ lára nǹkan yẹn kó wọ́n tó nìyẹn tí ọlọ́run ètò tó ti nínú àṣẹ lọ́sọ̀rọ̀ ọmọ ọba ikú rẹ̀ òní ká sáfọ̀ mọ́ ọkàn wa fọ́lọ́ ọba nìkan ìdá abẹ́tẹ̀ láṣẹ ọlọ́run ọba kẹ́ni àbí ìwé ìfẹ́ ìwọ ọ̀gá fọ́lọ́ tó pọ̀ fún jìnà sí àti kìíní àti kejì ká ṣe dáadáa ló fẹ́ ṣe àìdá tó ò sí rẹ máa ń sọ pé fún àbó ṣùgbọ́n òsì àìdá yẹn ti lórí pọ̀ mọ́ oṣù kó mọ́ta ìdá pọ̀ mọ́ oṣù wà nìyẹn àbí tó ṣẹlẹ̀ nìyẹn tó fi ṣàbúrú yẹn ti lórí torí dáadáa tá a ti lórí tọ́lọ́run àìdá burú tá a ti lórí tọ́lọ́run òun ní láti bọ̀ sán dáadáa ọlọ́run bá kún sọ̀rọ̀ wípé wà á kúrú ìyá mọ́ gbogbo àpawọ́ láti kẹ́kẹ́ tayọ bí wọ́n yóò fi wọn lọ́wọ́ ọba lẹ́yìn tí ó sàpọ̀ mẹ́rin yẹn torí ló ní ẹ̀ ẹbọ ẹbọ kékeré ní ẹbọ ńlá yìí ọ̀rọ̀ bọ̀ wá lórí ẹ̀ a máa àwọn tí wọ́n gba jẹ lára mùsùlùmí má láàrin àwọn èèyàn wọn ó mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tó ń jẹ́rìí lẹ́nu ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ó jìnà nínú àwọn èèyàn tó ń bẹ níbi ìlú àwọn ni

gbígbà mọ́ràn ṣẹ̀dọ́nù yẹn olóòrùn ṣe gbàjá wọn fara wọn tààlà wọn tẹ́pẹ̀lẹ̀ lánàá gbé mú lẹ́jẹ́ kọ́ọ̀lá wọn fi àwùwá ìfẹ̀ wọlúwa tó ti fi lọ́nà báyìí ó ti yọ ní kò nínú ìlera rẹ ó ti sọ ní gbogbo àwọn ọmọ ọgbọ́n màlẹ́bí Adam ìmọ̀ ṣe wọ́n lọ́kọ̀ọ́ agbóhóró ilẹ̀ ni gbogbo tí ò dáa ní máa ṣe lọ́sọ̀ọ́ lójú wọn ìsìnà ojú ọ̀rọ̀ fún wọn ẹbọ́ ní ọ̀rọ̀ fún wọn wọn ò ní rí aburú ní tí ò dá láyéráyé wà lá ohun èyí àìsíkà fàjìmọ̀ yìí gbogbo ọdún máa sọnù sẹ́ni náà ti sọnù kó lókè rẹ̀ náà ẹ kò sí wàhálà gbogbo ọmọ ọmọ ọmọ àrọ́bọ̀ ànábì Adam wọn ò ní sínú ẹjọ́ tẹ̀mọ́ láyé ilà ìgbà ẹ̀dẹ́kẹ̀ nínú mọ̀lá àyàfàwọn ẹrú sì rẹ̀ tí wọ́n jẹ́ ni tí wọ́n sàkọ̀mọ́ sẹ́fọ́ náà tí wọ́n náà fọ̀ wọn náà ẹni tó ṣẹ̀tọ́ ló ti ń tèlé rí ìyá rẹ̀ tó fún ọmọ àlẹ́bí Adam àwọn tó tó yọ kúrò ó láwọn tọ́lọ̀ wọn bá bá ṣe é tí wọ́n pàtàkì máa ṣẹ́ fọ́lọ́ nìkan àwọn yẹn lágbára wọn níka ayayayé ni kìíní kan ni wọ́n ń dààmú mi bí أن الإخلاص مستقبل ضرب الخلق والفحشاء bí ìbá fẹ́ jìnà sí gbogbo ìwà pálapàla tó fẹ́ jìnà sí ẹ̀ṣẹ̀ tó fẹ́ jìnà sá burú ìkíláàsì máa ń jẹ́ òkùnfà fún èèyàn lẹ́dàá tó lè dúró déédé lórí àṣẹ ọlọ́run gbà eléyìí ló ṣẹlẹ̀ sí ànábì Yusuf alisana gbogbo wa la mọ ìtànábì Yusuf pẹ̀lú zulaikọ àbí zẹ̀lẹ́ kọ́sì yín arábìnrin tó jẹ́yàwó ọ̀gá rẹ̀ tọ́lọ̀ ṣàlọ́wọ́ ẹgbọ́n tó tó wọn lọ wọ́n lọ sọ́dọ̀ hamlet lẹ́yìn arábìnrin yẹn ó ti pinnu ẹ̀mí pé kí n'i Yusuf yìí aláàfin tó tó fẹ́ sí yẹn gbogbo ọ̀nà ló fi ti Yusuf anábì Yusuf àti sẹ́dá wàhálàbí ha kódà níjọmọ ọkà Yusuf náà padà sí tó ni àwọn tí ìbá ṣe wípé àwọn ọlọ́run fi àwọn àpẹẹrẹ kan wa ó ráwọn àmì kan òun ni àlẹ́bí Yusuf alisalam lórí ọkọ̀ nínú jàǹbá ewu èyí tára kí ni ẹfẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ ni kẹ̀lẹ́ẹ̀dì kẹ̀lẹ́ lọ́sùn fà ẹnìhù tó àwọn náà ni àwọn ọlọ́run láti ń jẹ́ ìjà kópa àlẹ́bí Yusuf ìwà àbàjẹ́ agbókópa àlẹ́bí Yusuf kò wúrí bó kò jọ bí ti di ẹ kí ló sì jẹ níṣẹ́ ìjọba gbogbo obìnrin oṣù fàlàyé jẹ kányányá kò bẹ́ẹ̀ tí obìnrin tó jọlọ́ mọ́gẹ́ tí ti sẹ́lábẹ́ rẹ àbẹ́tò ti dábì kan tó lọ́kọ́ ní tó sẹ́lábẹ́ rẹ àti kó mọ́ tò tó wà kó fi mọ̀ fà wọ́n láyé jẹ́ gbogbo bó ti jẹ pọ̀ lórí tó ọlọ́ni Yusuf agbéwà bàjẹ́ kú òfin innahu min ibadina al-mukhlasin torí pé dájúdájá ó jẹ́ tẹ̀lé àwọn ẹrú sí àwọn ọlọ́wọ́n ọba tá a fọ́ mọ́ tóun náà sì ń ti sẹ́ ìbọn náà fáwọn ọlọ́wọ́ tó tí láti bá ń dá tó bá wà pẹ̀lú èèyàn ẹ̀yìn gbà yẹn tọ́mẹ́ntì ṣẹ̀tọ́nù ẹ̀mìnìkẹ̀ ṣẹ̀tọ́nù ní ọmọ owó láyàn ọpọlọpọ̀ padà jáde lọ́rọ̀ èèyàn tí ẹ̀ máa fún adá tó ti fẹ́ alẹ́mìfẹ́ tayọ àdáwájú ọ̀rọ̀ ẹlẹ́kẹjọ yàtọ̀bọ́ àkùlà ẹ̀mọ̀lù pàlínù ìlẹ̀sìláàfì júrọ̀ ní ọ̀sánwàrà bí bá ti bá ń bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn ó dà ilé náà asọ́ ọlọ́run máa ń ṣàgbègbè lé ẹ̀san fún yàn lórí iṣẹ́ tó kéré tí yóò sì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó pọ̀ wájú ọlọ́run tí ìfà àfúrà ti ń bẹ fún ẹ̀dá alimami muslim rahimahullah nínú sọ èyí ìrìn wọn ẹgbọ́n ti gbà ọ̀rọ̀ hadith àbẹ̀ ọ̀rọ̀ ẹ̀sán ọmọ wa wọn ló ń ṣe ọlọ́run àti sọlá àti sọlá sọ wípé مر رجل بغصن مر رجل بغصن شجرة على ظهر الأرض arákùnrin kan lóore kọjá lórí ilẹ̀ tó wá rí ẹka igi kan tó ní ẹ̀gún lára tó já sí bá ń dẹsẹ̀ dé yóò mọ̀ ṣe wọ́n jàǹbá ẹni wá ní wọ́pọ̀ mo fi ọlọ́ba búra sí na inú na hàdà ẹni mùsùlùmí náà náà yóò rí yìí igi ẹ̀gún tí ń bẹ lójú ọ̀nà yìí máa gbé lọ́nà jẹ́ ká mùsùlùmí ó rí jàǹbá lára rẹ̀ tó nígbà tí mo bá mọ̀ yóò fi wọ́n sùn bá bí òjẹ́ mùsùlùmí kẹlẹ́jọ́ nítorí òmùkú òfin wa ó lè jọ ọ̀nà ìkan táwọn èèyàn rìn torí tí sí nǹkan ìjàmbá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbìyànjú ó mú jàmbá yẹn kó sùtáyọ̀ mú kó òfin wa fa ó lè tẹ̀lé àlùjẹ́nà látara ìmú tó lè jẹ́ mùsùlùmí jàmbá kó fún wa ó sì jẹ́ ntọ́nà ọba ní wà àlùjẹ́nà. so eléyìí ó jẹ́ ojú ọ̀nà ìtàlẹ̀ ojú bí bá ń tọ̀ gbogbo ẹni bá ń gbìyànjú ojú ọ̀nà táwọn èèyàn rìn tí wọ́n ń tọ̀ aburú bí ń bẹ níbẹ̀ ń gbìyànjú mú kó fún wa wọn láwọn olè àwọn kidnapper àwọn oníjàmbá ìkápọ̀ lọ́nà yẹn ó ní agbára lọ́wọ́ láti dènà dè wọ́n kò bí aburú yẹn wíwú wà ní kò jọba ni àbíkò náà ni àbó lójó lásìkò yẹn nínú ìlú yẹn àti ní túùtù yẹn ó arrange fáwọn tí ń jẹ́ eh, security wọn ò káwọn aburú yẹn ti jẹ́ ó sì dé ẹni ó kéré àwọn wọn bá ti kéré òkò yìí lára tó pọ̀ nínú wájú ọlọ́run àti ọ̀nà wàhálà àbí ojú ọ̀nà táì kojú rí ojú ọ̀nà ìbẹ̀sẹ̀ tó lè pé inú ẹ̀ nílà tí ń gbọ́yé gbogbo ẹni jẹ́ kan ní bíbíà àfá ẹ̀ lẹ́bọ̀ wọ́n ń dìlẹ̀ dáwọn èèyàn kó ní ojú ọ̀nà dáadáa ìwọ jẹ́ tọ́lọ̀ ń sà nínú àfá gbogbo ìwà pálapàla wọn òun sájìnà fáwọn èèyàn òun pọ̀ fáwọn ẹ̀ tó bí ó kú mọ́ kó sí máa burú tí wọ́n dálẹ̀ tó lè bà wọ́n lẹ́sìn jẹ́ tó lè bà wọ́n lálùkù yá mà jẹ́ wọ́n ti wù kọ́rọ̀ tó sọ ó kéré tó lójú rẹ ìwọ́n àti mélòó oúnjẹ náà àwọn èèyàn sì gbọ́ ipe jálà ti di òga ká tójú bọ ní òga kódà fún àti ti tẹ́lẹ̀ jẹ́ ń kò gbọ́ wá àti láàrin ìṣẹ́jú márùn-ún pẹ̀lú àti ìṣẹ́jú ìṣàlàyé rẹ̀ òun náà tún bá bọ̀wọ̀n ṣe mọ́ ó lè kéré lójú ti tiẹ̀ tó bá ti kó o ṣe lórí tọ́lọ́run ó mọ̀ òwúrọ̀ òfin òfin ju gbogbo mùsùlùmí ẹja wá ọlọ́run bá ní aláforíjì torí pé ọlọ́run ọba lọba tí ń ta àforíjì fún gbogbo ẹni tó bá ronú kò ìwà tí ò dá tó bẹ̀rẹ̀ tó wúwa rẹ tí kì í ti jẹ tó wá ìmọ̀ sọ́dọ̀ ọlọ́run. alhamdulillah ثم أفضل الصلاة وأزكى التسليم على خاتم النبيين وعلى آله وصحبه والسائرين على منهجهم إلى يوم الدين أيها المسلمون إن تابعة من ثمرات الإخلاص هو الثبات على الحق هو الثبات على الحق عند تحديات الباطل وأهله ومواجهات الابتلاءات قال الله عز وجل وكأي من نبي قاتل معه ربيون كثير فما وحدوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القول الكافرين عشرة المواقف بدخول الجنة وهو حسن الثواب الآخرة قال الله عز وجل فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين عباد الله أفلا تتدبرون أقوال نبيكم صلى الله عليه وسلم عن فضل الإخلاص في العمل كما في صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وعن أنس بن مالك رضي الله عنه قال رجعنا من غزوة تابوت مع النبي صلى الله عليه وسلم فقال إن أقواما خلقنا في المدينة أو في المدينة وما خلقنا شعبا ولا واديا إلا وهم معنا حفظهم العذر رواه مسلم أدعو الله سبحانه وتعالى ọba tí èrè gbogbo ẹ̀dá lápapọ̀ ètí ti lọ́lá jù ní ìkẹ́ ọlọ́wà tí kí mọ́ jù àwọn ọlá rẹ̀ ó bá dé fún ẹni ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run òun náà ànábì gbogbo wọn ká lè dúró sísin lórí òótọ́ jẹ́mọ́ mùsùlùmí ìyàtọ̀ ń bẹ láàrin kákéwú kádò òótọ́ mà ìpìlẹ̀ nípa ẹni kéwú ó fẹ́ dò òótọ́ mọ̀ kúrò níbi ìbàjẹ́ kódà ìmọ̀lẹ́mà kúrò níbi ìkùnkùn báwọn èèyàn bá múra mú òkùnkùn kọ́lọ̀ ń sáánú ẹ̀kùn lẹ́mọ̀ nínú mọ́lẹ̀ ìpìlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ké ní kéwú níkàlẹ́ yìí náà tòkẹ́dà kéwú kó lè tó sọ́mà tòkẹ́dà ní ìbẹ̀rẹ̀ ní tó kéwú ẹ̀bá má kéwú rẹ̀ gan ìbábẹ̀ lórí fún torí pé kéwú yẹn náà sọ tí ò dáa fún nínú wà mo sì sọ mu kò lówó tó kí ẹ̀dá tó sọ́mà kó dàbí òkéwú ó súnmọ́ àwọn oníkéwú nígbà wà sí òdodo kó wá lè dúó tí ó tó yẹn nígbà tí ara bá fẹ́ ní a ìkìláàbù ní sàánìyàn ló yẹ o lẹ́bi rọ́pọ̀lọpọ̀ lómi tó kéwú náà orí rẹ̀ sì pé ṣùgbọ́n ẹ̀mọ̀ rí ìgbà táwọn pè ní tí àwọn ẹni bíbá dé tí àwọn challenge àwọn ẹni bíbá dé yóò pọ̀ sí wọn lọ́wọ́ àdánwò oríṣiríṣi ní máa ń ṣẹlẹ̀ tẹ́lú abẹ́ ojú òdodo àdánwò ara ìyàwó ń bẹ fún àdánwò ara ọkọ ń bẹ fún àdánwò ara ọmọ ń bẹ fún àdánwò tí ti ń ṣeṣẹ́ ń bẹ fún àdánwò àwọn tí ń bá gbénu mọ̀lẹ́bí kò sẹ́ni fẹ́ tí ó ní òótọ́ láyé táwọn èèyàn lámì ibi tó bá wò ó wà tí wọn ò ní máa lọ sí sórí bí ìdí àdánwò kan eléyìí náà sì ń bẹ̀rù lọ́lọ́ sí jáàmà amhasiba alladhina amanu an yaqulu amanna wa hum la yahzanun ahasiba an-nasu an amanna wa hum la àwọn èèyàn ń kàn máa rò wípé mùmìnì làwọn mùmìnì làwọn ó sì wà lẹ́nu náà bẹ́ẹ̀ rárá àwọn ọ̀rọ̀ níbẹ̀ wọn wò wúra dàn wọn dàpọ̀ lè fàtánilẹ̀ lẹ́bí nìyẹn kọ̀ọ̀bí hìm àwọn tí wọ́n síwájú wọn nínú ìgbàgbọ́ àwọn náà tó jẹ́ wọn wòye ṣẹlẹ̀ ìlú mùkọ́lọ̀ tó àṣírí ẹni fẹ́ dúró tí ó tọ́ àtẹ́tùtù tó fẹ́ jẹun lábẹ́ ẹ̀sìn ìfẹ̀kù jẹun ìfẹ̀kù kájú òun tó pọ̀ káàkiri nǹkan tó àṣírí síta orílẹ̀ lámẹ́ ń dúró ti ẹ̀sìn ẹ̀ lóòótọ́ àdánwò lára ọmọ tó ṣẹlẹ̀ sí àdánwò lára ara rẹ̀ jẹ́ àlàáfíà ara rẹ̀ lè jáde wò fún ìjẹ́ ẹ̀mú rẹ̀ lè jáde wò fún gbogbo ọ̀nà ìlú tí ọmọ wa gbà wá ẹlòmí àdẹ́wò tí ẹ̀ tó rí bí ìjọ ẹ̀mú tó sọ jẹ́ ní ìdìbò ìmọ̀kù ní ìdáàmú ẹlòmí tó nípa àwọn ọmọ ẹlòmí àwọn aṣẹ ìfipò oríṣiríṣi bá ti mọ inú àdánwò nípè níjà láyé bí nìyẹn káwọn wọn fọ tàwọn ẹni ibi tó ti pé wọn òwe ẹ̀kẹ́ kiri láyé ẹni fẹ́ tapa burú ti ń bẹ lọ́wọ́ wọn lọ́ta jí wọn kò sí tí wọn ní bẹ́ẹ̀ ti láburú láti fi ré ń fàfẹ́ ní tí máa ń láyàn òun ni àlẹ́ fúlàfù olúwa wá sọ eléyìí tó ń kílẹ̀ dáadáa ó ní wọn ti àìsí mi nàbí mélòó mélòó ńlá àwọn ànábì ọlọ́ọ̀ tí wọ́n síwájú wà ná Muhammad sallallahu alaihi wasallam kọ́ sàlámà ẹ̀hùn rìbìyún rìbìyún làwọn tó ti pé wọn ò kéwú ṣùgbọ́n ń gbọ́ wà lẹ́nu àwọn ànábì wọn nǹkan àwọn ànábì ọlọ́ọ̀ tó lọ́wọ́ tí wọ́n bá ti ṣàlàyé àwọn náà ń tẹ̀lé nìyẹn lẹ́nìí kí láwọn pè wọ́n a ní òru wà dẹ̀dẹ̀dẹ̀ lẹ́nu mọ̀tẹ̀ láwọn àfáà káàkiri kò sí tó yé kò sọ́pọ̀ lọ fún mo ti lọ́jọ́ orí tó mo ti fóun lóye ayé tó náà tó tún tẹ̀lé àwọn ọmọ kiri náà ni èrìbì yú náà nìyẹn àwa ti mú sẹ́yìn àfáà tẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run fún wa látàrí wípé ẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe tówó tẹ ní lọ́wọ́ kìí ṣe típò tẹ wà ṣùgbọ́n tó rí ìmọ́lẹ́ẹ̀sẹ̀ táwọn òfin bẹ lára yín láti gbọ́rọ̀ sí rẹnu mélòó mélòó ni wọ́n bẹ́ẹ̀ tí wọ́n bá wọn àlẹ́ táwọn ẹbí máa ti sọ fún ọgbọ́ ojú ogun yáwó àwọn náà sọ́dọ̀ lẹ́nu yẹn àwọn àtàwọn tèbè ìfẹ́ jà lójú ogun àwọn náà tún lẹ́nu yẹn fi tẹ̀lé wọn ò tó gbogbo tójú wọn rí lójú ogun ìjìyà tí wọn rí wọn ò ọmọ wọn ò kọ́lẹ̀ wọn ò tilẹ̀ وما كان قولهم كل كسف سنوجد وصنبوبا إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين gbogbo àdúrà tí wọ́n ti ní pé wòlúwa wa oṣù gbọ́dọ̀ ojú tó lójú ogun ìwòlúwa wa forí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wa àwọn ìwà àbàjẹ́ káàkiri nínú àlámọ̀rí ẹ̀sìn wa nínú àlámọ̀rí ayé wa kórí rẹ̀ sìn wa wọ́n zẹ́tì àkọ́dá àmàna wọ́n á fi ẹsẹ̀ wa rẹ̀ lórí òdodo ọmọ ìyá nínú ìsìlámù tẹ́tẹ̀ ò bá rí rẹ̀ lórí tó ṣe ń rẹ̀sìn ó sì rẹ̀ ní ṣe ìjì ayé tí ẹ̀kan ló kàn dé báyìí ó bá gbọ́ ọ̀dà nù séjì òsínú ayé ni fìdínà òsínú ayé gbogbo ọlọ́ fi ròyìn tó dùn ayé kéré ẹ̀dín wàhálà ìbátìgbò ẹ̀fáyọ̀bá lọ́kàn tí ń bẹ́ẹ̀ lọ ayé tìgbádùn bẹ́ẹ̀ lọ ó lè lò tẹ̀lé káramọ́ kàmínúlẹ̀ ayé kò sí lò irọ́ ní kò sí bí tó kò ń borí bọ̀ kọ́hún náà tó kò ń lè làyà kò ní ìṣòro ìṣòro tó ń bẹ pẹ̀lú ẹ̀ ìṣòro tó dé bí láàrú náà fi jẹ́ kí kóhun náà lè gbà yẹn kó ní ìṣòro àtàrà ṣòro ti ẹ̀ lòó ti jẹ́ èèyàn ẹkùn ti ẹ̀ yóò jẹ́ ní fóun so àtẹ̀sí fẹ́lẹ́ lọ́dí fún ká dúró lórí òótọ́ <laughs> mọ̀ gbọ́ wà máa ń gbọ́ wà sí kalẹ̀ ní ọmọ ìyá mi pàjọ jáfà àjọ ọmọ ike jámọ́ ké kalẹ̀ ní ìgbà tá lóò sí ìdé dọ̀wọ́ ní ìgbà tí òru ń yọjú trial oríṣiríṣi ọ̀nà pé ìtì mo gbé mo rí láyé ìtọ́lọ̀ ní ni mọ̀lẹ́bí mi ní kí n ṣe kí làwọn ọ̀rẹ́ mi ní kí n ṣe gbogbo àtọ́pọ̀ àwọn pẹ́pẹ́ mi gbóná ojú mi bọ̀ èmi náà sì ń gbọ́ wà sí ìṣòro wọn dé ìlú ọmọ mi ẹ̀yìn ìyá wa kàbíyá máa ń yìn ọmọ mi ní lọ bó ṣe ń lọ yìí tó sì kúrò jù mí ní àwọn ọkọ̀ ń dé wọn lówó ẹgbẹ́ àjẹ́ lábẹ́ ìbò wọn náà bá ti rú wọn ẹgbẹ́ òkùnkùn tí gbogbo ibi tó wá sí orí bọ̀ yìí tó ti kú lọ́wọ́ ni tó nílò ọ̀gá mọ́kù ni tó ìdúró nílò òdodo tí máa ń lọ́wọ́ lórí ẹ̀kún ní àdìkọ́lá a òde lóde mi níbi kankan lọ mi níbi kankan lọ òde òde náà nìyẹn bí ó bá ń láì lékún láì nírọ̀ àṣẹkan nínú àwọn èèyàn ó ní kò sí ìsìnkan ó ti wà gbádùn tó láyé mẹ́fà níkú ni ìnira wo ló wá fẹ́ kàn òun tó wà kúrò ìdàkúdà tó yóò bá mẹ́rin lọ fún mẹ́rin lọ mọ̀nà ìkíláàsì nù ẹ̀sìn láwọn tó kan òye owó ẹ̀yìn ó mọ̀ tó ti yẹ̀yẹ́ lọ ní òwú yìí a ló wá fún àjọ ayé olóòní wá fún a ní kó sọ ẹ̀dọ́ ọkùnrin ní tí fún un sọ̀tún wọ́n tó ti fún yóò mọ̀ pé èèyàn náà múra múra sára ni bẹ́ẹ̀ ni a múra síra wa pẹ̀lú àdúrà a múra síra wa pẹ̀lú ìfúra a múra wa síra pẹ̀lú mọ̀sí sàárà ọ̀rọ̀ tó sọ fáwọn èèyàn sàárà lórí àwọn òṣèlú ẹ̀dá àdúrà mùsùlùmí gbogbo ìgbà ni tó bá lè kàn ṣe pé wọ́n ọlọ́run gbogbo ẹni tó kọ ní kò ní ojú ọ̀nà yìí wọ́n pé mo rí rẹ̀ ó fún ọ lọ́wọ́ ó fún ọ mọ́tò gbogbo àǹfààní ayé ló ń ṣe àmọ́ kò fẹ́ kó jẹ́ mùsùlùmí dáadáa lábẹ́ òun àdúgbò ẹ̀ láwà yìí a mo ṣe láìpẹ́ tó iṣu náà ní ìjọ òkè ń celebrate Christmas iṣu náà ní ìjọ àwọn ọmọ ọmọ bí a kí ni ẹ̀kú sọ́dún ti jẹ́ I don't know where you got all this strange ideology ìjẹ́jẹ́ olùsẹ́ ẹ̀kẹ́ mú yí wàhálà ní òfin kìí sí wàhálà tí wà sí pé èròǹgbà ní ìbẹ lọ́dọ̀ àwọn ọ̀tá yẹn mẹ́rin bá tó ga léèyàn lórí ibi iṣẹ́ yẹn dé lásìkò lọ sí báyìí lọ́sìkò yẹn ṣe tó pé tó pàwọ́ àti ẹ̀kọ́ nìyẹn wà ní pé ní láìkì ìlú òkú ṣe bá mi celebrate Christmas ẹ̀ mo ní kó wọ́n gbàdúrà weekend kó wá lo time pẹ̀lú mi kájọ celebrate ẹ́ ní ìmọ̀wá ideology tó gbà yẹn ní oṣù wẹ̀ kó jẹ́ wàhálà fún ọ̀gá ṣé bó lóun ò dé ni kò sì dìgbà ní ẹ̀kọ́ lọ́dẹ̀ ọba ní celebrate kò pẹ́ ìtọ́jà yẹn pọ̀ náà ní iṣẹ́ tí ìgbà tí ó dé èròǹgbà ní ìbẹ tí ò sí ní ọjọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí tó mẹ̀sìn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ nínú mọ̀lẹ́bí àwọn ajá mùsùlùmí nígbà ní wọ́n fẹ́ ṣàdúrà kan ní mọ̀lẹ́bí o ẹ̀wọ̀n ó dáwọ́ òfìlé kan o wọ́n sì fẹ́ràn kan o ẹ̀wọ̀n ó di àwọn ìkẹ́kọ̀ọ́ kan tí mọ̀lẹ́bí ó fi máa lọ inú fi máa bọ̀ wọ́n bí lóò sí ìlú pé ẹkún jẹ́ ṣòro onìkan ní ohun fẹ́dà mọ̀lẹ́bí rú ara onígbàgbọ́ tó mú lọ́bẹ̀ èyí tí gbàgbọ́ ní bá lọ́bẹ̀ ti kí ni ẹkúnra ń yọ nítorí lọ́bẹ̀ tí bàtẹ́ pé ìǹkẹ́kẹ́ ń bẹ níbẹ̀ tíṣẹ́ ìtọ́ọ̀nù fẹ́ ti gbà wá jẹ́lẹ́sìn sojú ma ń yàn dúró ọmọ ìyá nínú islamu àdánwò ń bẹ èyí tí ìyẹn fojú rí náà àdánwò ń bẹ èyí tí àìfojú rí bẹ náà àdánwò ní tó lè láyàn al-ikhlas tó bá ti lọ́wọ́ bá tán náà ní kí ìtàlẹ̀ lórí yìí níbi kan lọ bẹ́ẹ̀ lára àǹfààní aláwọ̀sàn mọ́ bẹ́ẹ̀ bá ti di sùúrù ọlọ́sùn padà làyàn kó ló sọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n ti fọ́ọ̀lù tó sọ̀rọ̀ yẹn ní ti ń jẹ́ ìlú wà lè jẹ́ nà káṣíwà lè jẹ́ yìí lẹ̀sẹ̀ tó fi ń jẹ́ àjùlá òun gẹ́nu máa ń jẹ́ kí lẹ́bí láyé rọrùn pé olùwàwá ní fàátàhùn lọ́wọ́ àwọn àgbàdúnyà wà ó sọ àwọn àbìlẹ̀ àhírà wọ́n wà ní ṣubú mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ nílé tí wọ́n dúró tuntun lórí òótọ́ tí wọ́n jẹ́ kí kí ayé ó gbá wọn kú lórí òótọ́ ẹ̀sìn ọlọ́ọ̀ni apàdà wá fún wọn ní ẹ̀sán ayé wọ́n ó rí tẹ̀mí ayé tó dáa lò bẹ́ẹ̀ ni ó sì lórí dáadáa wà ó sì náà sàwádìí àhírà bẹ́ẹ̀ ni dáadáa ẹ̀sán àlùkìyàmù torí pé ọlọ́run bá ń kọ́ ọba tí ń fẹ́ràn gbogbo olùṣe dáadáa ni ẹrú sí ọlọ́run ẹjẹ́ yá ju ibi ọ̀rọ̀ ànẹ́bíò ànẹ́bíò Muhammad sallallahu alaihi wasallam nípa láti fẹ́ fún láti islam ní iṣẹ́ ẹ̀sìn wa àdìsí ànẹ́bí kọ́ rẹ̀ gẹ́gẹ́ ibi tí wọ́n lójú ní ibi tí wọ́n lójú tó kòrò ibi tí wọ́n lójú inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum inú ìwáyà mi inna allaha la yanzuru ila lisanikum olúwa wa kò ní mọ̀ wò ti rí bá ti tara tó bá ti fìdìgbọ́n nílẹ̀ tó bá ti wẹ́ tó ti pọ́n láwọ̀ ti dúdú ni gbogbo ilé yẹn fáwà lójọ lójú káwọn rẹwà lóbìnrin ó rẹwà lọ́kùnrin àgbà tó wájú tó wá ó kó kọ́wọ́ ìdání ọlọ́pàá lọ́tọ̀ sójà lójú àwọn ní mọ́ sábà àjọ lójú ọlọ́lé ní ìjọ mi lójú lódókó tí wọ́n tún sọ sáyọ̀ fún ọ lójú ṣùgbọ́n ọlọ́run kà fún yàǹgò ní ìlà ọlọ́run ọlọ́run wò tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀mí ẹni tí ń ṣebí ló sì máa rọ̀ ẹni tí ṣe dáadáa tẹ́lẹ̀ inú rẹ̀ ó sì mọ̀ lùkún bẹ́ lórí dáadáa ṣùgbọ́n kílẹ̀ ní ètò òun ṣe tí èdè tó kó wá àti tó ń ṣe yìí gbòkè kó lò rẹ̀ ń rẹ̀ yìí tí ìgbóyún lápòtútù kan lọ́jọ́ iwájú àfojúsùn náà ní pé tó lè sọ pé mi náà àyẹ̀bá àmà nígbà wáyé máa mú òun lù owó tí nínú ẹ̀sìn àìbá ẹ̀mẹ́ bá lókun tí jẹ lọ́wọ́ nígbà tó náà bá fún èrò náà ah, ó ti bá ti náwó sẹ́sìn ah, kò ní mọ́ náwó sẹ́sìn bá lókun àjíìnì ẹja fún un náà ìpè òun rẹ mọ́sálásí gbogbo ògbà yìí tí kò ní túmọ̀ àti ṣe bá mọ́sálásí àṣàlàyé ọ̀rọ̀ ní o torípa ẹni ṣòro èmi lábẹ́nu gbọ́nà mọ́sálásí ìmọ̀mù kò ló péyàn mi kéré ní bá sọ náà ni ó tẹ̀ ẹ̀kẹ́pá ní ní ẹ̀kẹ́ lè di olórí kẹ́ lè ní àṣẹ mọ́sálásí yẹn lọ́wọ́ rẹ̀ tẹ́kùn sí o ẹjá wò sí àìníyàn sáà tó ṣe gbọ́n táà ṣe ó lò ó torí ọmọ tí èèyàn ń tọ́ ń lé tí èèyàn ń tọ́ torí kó mọ́ ń lè búyàn lọ́jọ́ iwájú ni àbí èèyàn tó torí kọ́lọ̀ bá pààyàn láti tó tọ́ ọmọ rẹ̀ àwọn kan ẹjá wò sí tó bá ní àníyàn kọ́lọ̀ ní kí n tọ́mọ̀ mi ni kí n tọ́jú mi tọ́lọ̀ máa sọ ọmọ rẹ̀ lọ́mọ dáadáa fún ó jèrè rẹ̀ bó sì ń sẹ́ nígbà kẹjì jọmọ àlẹ́bì nù ó lára rẹ̀ ń ṣùgbọ́n ní àníyàn rí lẹ́yìn náà ìfẹ́tẹ̀ ìṣe ẹgbòye sí Allah subhanahu wa ta'ala yóò alẹ́sàmọ́ mẹ́rin kẹrọ bí ọmọ ọ̀rán ó ní àwọn dáyé láti ojú ogun tààbù pẹ̀lú àná Muhammad sallallahu alaihi 21 days ni wọ́n lòlú ẹ̀ wọ́n wà lọ́nà ojú ogun yẹn kò ní ìfẹ́ sójú ogun tó pẹ́ tó gázọ̀ 21 days wọ́n mọ́dà 21 days tí wọ́n lò gbàdúgbà àwọn darí tán anábìyàn náà bí wá sọ̀rọ̀ kan ó ní ilẹ̀ àpòwá mẹ́rin kọ̀lẹ́kì mẹ́rin àwọn kan bẹ àwọn èèyàn àti wọ́n ń rẹ̀ lẹ́yìn ìgboro Madina ń wá lójú ogun bá ti ṣe kìràkìrà lójú ogun ni Madina làwọn wà mọ́nà kọ̀lẹ́kì náà ṣe ìbẹ́ni wọ̀lẹ̀wà ìyàn òtún tó ọ̀nà kan sáà lójú ogun yẹn àbáyè kan ládé tó ilẹ̀ wọ̀fún máàna àbúkójá sí pé wọ́n bẹ pẹ̀lú wa ẹ̀mí wọ́n bẹ pẹ̀lú wa àbáta ọmọ lọ́dún bọ̀ ẹ̀sìn kan sí kejì ló dé wọn mọ́lẹ̀ tí ó jẹ wọn wá yóò dámọ́jú àbójárọ àbójáríkí àbóní àrùn kan lára tí òun gbọ́dọ̀ pupa ní ogun yẹn àmọ́gbàtà ní ọjọ́ ìrẹ́ pẹ̀lú wa gbogbo táàbà rí lójú ogun dáadáa yẹn ní ládá àwọn náà ní pẹ̀lú wa láti sọ pé ọlọ́run ẹni tí ò sí ọlọ́run tó ń jàre wa bẹ́ẹ̀ni tí ò sí tó ti kó lánìyàn dáadáa nú ẹ̀sìn àìmọ́ nìtú rẹ̀ ní òfin ṣe ọlọ́run tó jàre wọ́n tó ná mílíọ̀nù mílíọ̀nù nú ẹ̀sìn tó ti bá àníyàn bí díẹ̀ àníyàn kárí nù bẹ́ẹ̀ náà ni ẹni tí ò kéwú ọlọ́run tó jàre ẹni tó kéwú lójú àti àmà tòbí ọlọ́run ti ráníyàn ti wà ká bọ́ so àmọ́ bá ti túnbá bóòlù ti túnbá náà ìgbìyànjú ní pé wọ́n tó bá sọ fáwọn èèyàn tí wọ́n ṣe ń nẹ́ẹ̀sì ìgbìyànjú tí wọ́n náà ṣe jù bẹ́ẹ̀ lọ inú tó bá sọ fáwọn èèyàn tí ò já nẹ́ẹ̀sì kí èèyàn tí ó ń tàbí kẹyìn dàwọn tó kù lọ ìgbà ènìyàn yẹn tó wúlò tó dúró ní kìláàsì nígbà yẹn bẹ̀rẹ̀ wọn sọ fáwọn ọmọ sàárà kó ti wá lẹ́rú lórí máa sàfàmọ́ ṣẹ́fún lẹ́nà ìlà ìlọ́gbà اللهم اجعلنا من عبادك المخلصين المخلصين وأن تكرمنا بالثبات على الحق حتى الممات تابع الله وبعد رضا الله يونس táàbì lọ bọ́lọ̀ wọn bá lọ́sẹ̀ ń wá lórí ẹ̀sẹ̀ ó tún ní àwọn ọ̀rọ̀ táàbì sọ lórí ìfúláwù kí làpẹrẹ táàbì náà pé fúláàsì ìbẹ̀ lára èèyàn kí làpẹrẹ tí èèyàn bá rí tí yóò mọ̀ pé èèyàn kàn ń ṣe jẹ́ ìyẹn ní